on a rare note with that person call me on a video call it's always audio call shey you get so i now saw a video call and i say ah why this person call me on video call i can't pick up. so when i now pick the call i now greeted the person so we you know we laugh me i was as early if tó ilẹ̀ tó jẹ́ máa fi mọ̀ ilẹ̀ mọ́ then i was rounding up i work last i work um, it was sunday stroke monday morning yeah i work eleven to seven on sunday night so monday morning i was rounding up with my seven to um, eleven to seven shift so ká sọ pé nǹkan bíi eight um, to eight sí eight thirty um, um, Mercy found me. See, eh, I feel swear with anything where I get. One thing about me is that Shori eh, Mercy found me. See, I have a lot of evidences. Gbogbo ìtàwọn pínkì gbogbo wọn ṣe But one thing about me is that how did we get here? Me kì í sá mi ń jẹ́yàn tó jẹ́ I can talk talk oh. but if I have evidence mi kì í sáré jùlẹ̀. MFM I've been asking for one thing èmi máa ń like challenge gan tó bá ti bí wọn dá kó sọ fún àṣànà kó kọ sórí page pé Karimo you are a liar I did not talk to you ṣebí ìyá kan náà ló bí èmi àti àṣànà kó sọ fún àṣànà pé kó kọ sórí page pé I did not talk to you I will now come with evidence mi ò ní nǹkan tó ń ṣe mí tí mi ò ṣe tí fẹ́ post ẹ̀ ni pé ṣe mọ̀ pé orí fóònù ẹni tó pè mí yẹn ẹni yẹn ni mo ṣe ń try láti consider but tí àṣàna bá dọ̀bù díẹ̀ mi tí àṣàna bá díẹ̀ mi kó kọ̀kọ́ isẹ́mẹ́fẹ́mi with me kó kọ̀kọ́ pé Karimo you are a liar My word, post everything ẹ̀gbọ́ everything tó bá dẹ̀ ṣe ilẹ̀ náà tó ti bá tún wò wò máa play voice note everything máa post conversation ayé yín máa wá bàjẹ́ àwọn èèyàn wá mọ̀ pé rọ́lẹ̀ ń pa so wọ́n pè mí sórí fídíò call I said hi to that person and I said hi to the person you know I was still greeting the person ọkàn switch phone as a matter of fact wíwọ̀ náà tó short tó ní fringe níwájú yẹn weavon tó máa ń dé tó ní fringe tán gé tán gé níwájú yẹn ṣẹ́ẹ̀tì tó wọ̀ lemon colour shirt làṣàlá wọ̀ ní àárọ̀ àná yẹn bí mo ṣe rí àṣàlá mo ní ọkọ̀ tí màá mú ní ẹ́ èmi àtàṣàlá ò lè jọ sọ̀rọ̀ láyé o ò lè tú mi láṣán ta kó wá bá mi sọ̀rọ̀ ní gbogbo the person call me say call me repeatedly i was hanging up on cut the phone cut the phone yẹn so e got to a stage i block that number say if ashana don comot for your place i will unblock you back that was what i did èmi ń wù fún un ṣáǹtì mẹ kò ní í dáa fún ẹ so èmi ṣáà sọ pé no àṣànà àti àtijọ́ fa nǹkan gan àbólóyè burúkú ní ẹdẹbí àṣànà ni mo mọ̀ sí tó bá dẹ̀ fẹ́ kí n pè láṣànà mo ló tún pè ní transformer lẹ́kì so wọ́n á ní èmi àti ẹ ti jọ fa nǹkan gan níbi fídíò kọ̀ láti máa parí ẹ̀ ọ̀rọ̀ yìí gan fámìlì gan ò lè yanjú ẹ̀ kò sí nǹkan tó pè mí àti ẹ̀ pọ̀ lọ fèsì nǹkan tó wà tó fẹ́ fèsì èmi náà fèsì nǹkan tí mo fẹ́ right now nǹkan tí mo believe ó yàtọ̀ sí nǹkan tí wọn náà believe we are two opposite so àwọn kan go I can't follow mama talk ṣé you get àná onílẹ̀vù tèmi àti màmá wa tẹ́lẹ̀ ṣàkàndé àti ah how come honestly mercy found me and gbogbo ẹyin three forty one àtẹwà ń bíbà it is so sad tó jẹ́ pé ìyá ọkọ àti ìyàwó ní yù ẹ pressurize ìyá ọkọ tó jẹ́ pé ìyá ọkọ how to have to dance to ashana tune that apology was not necessary and it did not come willingly. That apology did not come willingly, honestly. And as a matter of fact, the woman was just compelled to do it. She didn't want to do it. I'm coming live, oh. I'm coming live. Ẹ lè rò pé mo ti mo ti sá lọ ìyá yín. Ẹ máa ṣe rìhásà lọ Mo fẹ́ sùn kí n jí. Tí bá ti jí, tí àyìn ti jí tó ti bọ́ta blood pressure yín máa lọ sókè ni gbogbo àrùn ló máa máa ṣe yín bóyá mo máa post evidence o tí máa ṣe ṣó yẹn lọ ẹ bá lọ bẹ́ wá ó ṣe ṣe kí n post a voice note ó ṣe ṣe kí n post evidence message ẹ mọ̀ pé awíkóńkó lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ ṣe òun ni mí ẹ̀ ní délé pé aṣáná tó bá jẹ́ pé jùmọ̀kẹ́ ló bí ẹ tó jẹ́ pọ́mọ adébànjọ ni ẹ debunk it post it under your CY page on Instagram kọ́wọn tèmi screenshot ẹ̀kọ́ gbé wá fún mi I've been saying I double dare you that is the past maybe twenty-four hours kò pé twenty-four hours maybe eighteen or fifteen hours ago you didn't do shit because you know you did it ashana tèmi àti ẹ̀ ò bá fojú kanra láti lánàá láàríra wọn ní fídíò kan tí ò rẹ́rìn sí mi kí tó sọ pé God forbid kí ọyàn tí èmi àti ẹ jọ mú láyà ìyá wa kò dáa fún mi bó tó bá yẹ pàjọ ríra wa ó rẹ́rìn sí mi èmi ni mo gba owó ẹ̀dá pé no ò lè wá bẹ̀ mí ní kọ̀rọ̀ kí ọyàn tí ìyá wa tá mú láyà ìyá wa kó má dáa fún mi so take it a minute. that apology did not come willingly that woman was, was forced to do it and it's so sad. Now, do you think that it was because there was a delay in the action, that there was a delay? Like when they were still, you know, when they were still in eh, a legal team, kíní kan kíní maybe there was a delay bí antori kan tó but now tó dà pé apology come up now you see that pé I pé wọn drag woman yẹn mọ́ they no dragging the woman again. why are they desperate why are they desperate see uh, mercy found me um, temi temi aidobudie yogun kiyu there mercy found me sunday night Demi call call so the phone won't blow. Demi court still take phone one blow dem no come see response dem come see ashara. mercy me. One drag one o wọn drag Ọ̀túnba drag David Blessing o. ṣé ìgbẹ́ tó aṣana jí kúrò lónìí ó jí kúrò lọ sí ìlú. she call ma she call my mama mama no pick ashana call mama mama no pick to beg she can't go through that person ẹni If me, if me was actually calling mama and why some people were continue dragging her how did she expect mama to pick And when you continue dragging and you were calling mama so possible is that possible I don't understand you are calling mama maybe to settle one or two things which is fine but and people continue dragging the other person was calling and you are meaning calling me you are dragging you are calling I thought you are supposed to stop the dragging why you put the fourth foot on that is called manipulation of the highest order I see by CEO assignation and you are still dragging that person, they are causing them. At least you just put a stop to it for a moment, like, okay, okay, oh, let's stop. I want to go and make some some background uh, some background stuff. Oh. I'll be coming I do know before people take your decision. Oh. Now you are making a call and they are still they still continue dragging her. Now it will look to so, so many people, like so many people, like the woman the woman did whatever she did on under force under duress because èmi ti ọ̀bí akéré pé somebody said it yesterday pé ìgbà tó rí màmá ti fẹ́ jábọ́ màmá ò ní bẹ̀bẹ̀ kẹ̀ orí màmá ti fẹ́ jábọ́ that is why the man sọ pé some of us gbà mí. mount asana call call asana mama no pick asana come use that person wey he go he go meet asana jí kúrò ńlẹ̀ lọ ni but before asana went there on monday Tell me, don't they call call call on Sunday the, the person no pick. They come say make uh, so I Ashana come go. Tell me, go come outside. As me they cost like that, Tell me they call dey beg for background. I bèbí yẹn bàjẹ́ gan. God forbid bad thing. Lídìí yẹn ti máa ń parọ́, ó tún parọ́ lẹ́yìn, ó kàn ń pa. He lies too much. but tèmi kàn feel ni pé so many people are gonna think otherwise i don't know me my be and get it in like they are. Ah, this apology was done under under duress or whatever maybe it was false you know because it was meant to come naturally if you people did not drag I never lost saying hello, baby. I am àwọn okay ẹ ti lọ bẹ̀bẹ̀ bí àtúrí ẹ̀ ni but dragging dragging dragging dragging dragging until the woman come and say ah, ẹ jọ̀ọ́ o ẹ má bínú o ẹ má ṣe gbá o ẹ má ṣàwo o ah, ah. àwọn èèyàn another ìsọlẹ́nu kan tún nìyẹn tèmi tún rí another ìsọlẹ́nu nìyẹn until that means pé okay ẹ bá tún bẹ̀rẹ̀ lọ́la and some people are stating it very obvious ẹ jẹ́ ká ṣe sinmi náà tá a bá tún rí ọwọ́ mi wọn á tún máa continue ah wọ́n rò pé kí ni wẹ́ẹ́ ẹ fi sẹ́nu ká dákẹ́ o tá a bá tún rí ọwọ́ mi a tún máa kọ̀ntínú. àní wọ́n sọ pé kán gbé màmá wá sórí fídíò call làwọn lè bìlíìbì ẹ̀ ah, kò yé mi o. bèbí blessing wà láyé àdúrà wà láyé bí bọ́ ṣe ń ṣe ìyá ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ kó jẹ́ kán gbé ẹ̀ wá síta torí pé àwọn ń bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kó jẹ́ kó máa ṣèyá ẹ̀ bó ṣe wù nígbà téèyàn bá ti lọ fẹ́ àṣànà níyàwó tíyàwó subject yọkọ ẹ̀ sí dragging and all that káwọn ọmọ náà ranjú kalẹ̀ kó jẹ́ kó máa ṣèyá wọn bó ṣe ń ṣe. ká máa fi sọ wa lẹ́nu tèmi mọ̀ ká sì dáwọ́ dúró ná kíníkan kíníkan àǹkó ń ṣàwárà wa gan là ń sọ lẹ́nu rádà à ń sọ ẹni à ń sọ ẹni yẹn gangan tá à ń gbèjà à ń sọ ẹni yẹn lẹ́nu she must come out and come and do this she must ah ah and nobody mi tiẹ̀ worry anybody only only àṣàkẹ́ ọlọ́run tẹ bá gbọ́ submission àṣàkẹ́ only àṣàkẹ́ her submission today ah àṣàkẹ́ more respect to you. Asake, which Asake, she the same Asake that dragged Mama few days ago. She the same one tó yàkàyàkà Mama. MFA. I don't know whether she dragged mama, but ah. what she said today, what she hmm. said, oh, one record there, no one time now, Mori, what she said today, the way she addressed the matter, ìyẹn mo fi rò pé mi ò you know some people ẹlòmíì máa wùwà you don't judge some people with their own ńgbà me. nígbà mi you take your time bí àkọ́ tí wọ́n you MFM we are happy see how these people relate uh, work uh, they are happy low key that mama apologized. So. Don't fall for the, the dragging. You That dragging they are still dragging, eh? That dragging that they are still dragging is to cover up to say, ah, I ti gba, a ṣe ń para. Low key they are happy. MFM, can I come in now? Ake's submission. Hmm? Did you listen to Ake's submission this morning? Ah, that no, no, I was not there. So I don't, see. But I know some of them are begging. Some of them, you know, this thing nobody can control anybody we need to get used to that your platform is to do the right thing somebody's platform is not to do what i'm trying to say about Asake hold on is that me or mọ̀ bí Asake drag or no drag but what her submission this morning Mm-hmm. And èmi èmi reaction èèyàn gbà mí mo tètè fi judge èèyàn because ṣé mo pé a máa bá ṣe máa ń gbọ́kàn sọ́tọ̀ọ̀tọ̀ nígbà mi mm-hmm. but after tí ẹni yẹn tó tẹ̀bẹ̀ yẹn wá wáyé reaction na the way she talk to everybody pé kí ni tiwa ganan kí ni kan kí ni kan you know i was ah, ah, ó wà mo lè mo lè wá play ẹ tí ma ti ṣe tán mo lè wá play ẹ i was like. I was like, no, no, no, no. She makes sense. Me, but everybody, oh. ìyẹn ni mo rí record. She really makes a lot of sense. And I believe it's coming from a genuine heart. Yeah, MFM, uh, Abẹ́fẹ́mi gun last night. Abẹ́fẹ́mi gun ó lọ sí one platform. We need to understand this, Ipe. When it comes to this platform, no one is gonna con no one can everyone has their platform. And in Katumba, feel pé àwọn lè ṣe ń bẹ̀, ni wọ́n Like when I come to your platform, I'm gonna respect you, MFM. Abefe went to uh, uh, uh one platform telling, oh, mo ti gbàgbé olóko ọmọ yẹn, wọ́n wá bí ìlànà náà. And she said, okay, òun fẹ́ tender apology, especially lórí Mama Mohbad. Ìpè kí wọ́n jọ̀ọ́, kí wọ́n máa dragi màmá mọ́ nǹkan kan. yarí o, wọ́n yarí. And it's their platform, èmi gan-an. They, they have to pull me down. And I understand it. I'm not going to get angry about that. We need to face what we came up here for. Kaluku is like, it's not an organization. Tó jẹ́ pé. Ní sùúrù tí wọ́n mo mi ìfẹ́ sọ̀rọ̀ platform kankan. I don't want to talk about any platform, I beg you. Just kò sí kan tó kàn mí kankan tó ń platform. You understand? I don't want to talk about any platform. They have the right to whatever they are doing. I have the right to whatever I'm doing. I, I, Asake left her own uh, submission this morning. I did not attach it to any platform. And me, tiẹ̀ my platform is gone, but she caught it, me more. So let's not talk about any platform as if I'm condemning them or whatever. No, I don't want it. So they're making it look as if I condemn people for what they do. So I don't want it. It's not, it's not being a coward, but I don't just want it. Please, ẹ jọ̀ọ́ ẹ máa sọ pé ẹ ṣe gan. oya go ahead please. even gosef wọ́n ní pé kí màmá bọ́ síta kó wá apologize nípa ti fóònù yẹn kó wá clear ní pé because tó bá bọ́ síta ọ̀rọ̀ yẹn ò ní tán nípa ti fóònù tí wọ́n mi mú. So should I play Asake VN? Ǹtẹ̀ ìwí fún wa eleven months. Hmm? Ẹ bá mi wá náírà. Should I play it? Yes. Josie ló sọ fún prime boy kó sá lọ. Josie ní kàdúrà. Bíyí nìsín. Ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ ti dọ̀bẹ́lẹ̀ o. Ẹ ti fọ́ọ̀hún jáde o. Ẹ máa padà dáhùn ìbéèrè tá à ń béèrè. Èkíní ṣé gbogbo intẹ̀ wí fún wa eleven months ago. The Crown, please go ahead. I'm listening to you, Jare. What I'm saying is, àwọn kan wà it's not like everybody is so kọrí síbì kan àwọn kan wà èmi gan mo ti lọ where wọ́n já and that, that's the way they want to do their thing I don't care but èmi ní on this platform èmi ní ìsìn I know where I stand but I'm open to different opinions. I want you to come up to me and say, okay, this happened, this happened, this happened. This links to this person. Should I understand? People, people who wanna uh, like bẹ́ẹ̀ yẹn be ṣe rí bẹ́ẹ̀ fẹ́ rí ọ̀rọ̀ ni ikbe. if Mama Mobad was really forced to come and tender apology who is she helping? Why would she be forced to tender apology if she has something that will help the case that we have here? Which means that family is not serious about getting any justice for their child. The, she, she's not, nobody, they are not serious in that family to get any justice for their child. Why would anybody force you to come and tender apology? Nítorí kíni? nítorí kí ni ta ló force wọn why why would she be allow herself she would she allow herself to to be forced to come and tender apology tí ò bá wá látọkàn wọn. if she if she if she she she feels like she wanna tender apology so be it bó ṣe fẹ́ ṣe nǹkan tiẹ̀ nìyẹn. to me she was first i will ah, see. ẹ eh, eh, jọ nígbà tó ń sọ̀rọ̀ mi. i'm saying my opinion. do not throw soap to me she Why was. why are you look Don't Karimo, I don't look. I've made up my mind that I don't ah, want to talk to you. Up to you me. are irrelevant. Why I don't want to. I don't want to be talking to you. What I just you need said. to well sit down. Why you are you referencing to what I oh, said? God. You was compelled to do I, It's not only why you say why because Barry wọ́n kọ́ra rẹ kó lọ sùn látà látà ló ti sùn lórí platform ó constitute nuisance nuisance káàkiri èmi ti sùn wọ́n ti jí èmi ti sùn What ṣẹ̀ṣẹ̀ jí mi ó sì you. Bissau. Time difference. You, you spoke for 30 minutes. I did not interrupt you. But you I know the only one who said she, she gathered to rest. Enjoy, enjoy, enjoy. No, it's okay. Please. No, when she, you I, I am the one who had the phone. Why is she coming in? Because it is bad. Eh. Why is she coming in? Don't be Jay, I beg, enjoy. Social media ara rẹ̀ kò gbádùn ẹ̀ gbà sótọ̀rọ̀. don't condemn what I said it, because. To, it, she has been there since yesterday she has not slept. What is your business? What is your business? I just came up now. Let me be everywhere. I have slept. Mommy J, it's okay. I have slept. I just came I slept. I slept for seven hours before I went to the other other classroom. I just came up I o'clock this morning, American time. There is time for people who are in more. Gbogbo ilé nígbà tó ń sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ṣẹ́rí mi tí Did you hear me interjecting when she was talking? Tó wà ní mo wà time difference Did you hear me interjecting when she was talking? Mo ní kò yẹn ṣe ní ìsìn. Ẹ sọ̀rọ̀. Ẹ fẹ́ kí káwọn wà ní platform form. You are worn out. interjected. Who the Not hell well. do you eh. think you are for real? Ground drill. Oh, oh, ah. oh. One house. Eh, good morning. Nígbà tó One house now. One house. Ẹ jẹ́ One house. Wow. Ground drill. Good morning. Kadimo good morning. The car ẹ mú. Ẹ jọ Like, láì bẹ ṣe bára yín já ẹ jọ. Ẹ Hey, ká ṣe mo ti sọ fún yín pé mi ìfẹ́ dá sílẹ̀ tó bá sọ mi ti anything. don't condemn what I said don't condemn me Karimo, Karimo, hold on. Karimo, mi Karimo, mo wà nínú conversation. Karimo hold on cha hold on nisoro good morning crown jewel good morning good morning everyone good afternoon everyone good evening everyone um, crown jewel èmi ò bá fẹ́ pẹ̀lú ta ṣe sọ lánàá tó wà ní calm tá padà resolve ẹ̀ sí calm way yẹn mi ì bá fẹ́ kí calmness yẹn náà kó continue sọ̀rọ̀ mi ò yé yín mi ì fẹ́ kí calmness yẹn. I did not interject when she was talking I gave her a floor okay. I may not like okay. what she was saying but I did interject. You okay. drew Karimo, hold and you condemn my point. Eh, hold on hold on hold on hold on My points are facts. Can, can we do it this way? Can we do it this way? Can we do without sob and jabs and throwing tantrums to each other? Oh God, I don't like this. This woman interjected when I was don't talking. Worry, I did not interject no. when she was okay, talking. She's not going to interject. Karima, Karima, Karima, time, I want you no, to know that right Karima, now. If I'm talking and you don't interject, Hold I will not interject when you, I will not interfere when you are talking. You are nobody to me. You are just a knucklehead and a dumb ass. The crown. You are just a dumb ass to you. One house, please. Nobody to you. One house now. One house. One house. Karima, hold on. So see. And you're following eh. her around. Oh. Now, see, I think there's kind of like. Abure wan sale. Hold on. Karima. hold on. Eh, crown jewel, hold on. See. Now, let's do it this way without tantrums, without jabs. Let us just be civil and speak on facts. Even if you know that person is lying, eh? tó bá yẹ pé ẹnìyẹn náà ń parọ́ kò mí ní pé o máa sọ pé ah onírọ́ ni ẹ onípe kìnnìkan kìnnìkan kìnnìkan kó mọ̀ sínú ẹ̀ pé kìnnìkan tẹ́ni yìí ń sọ o irọ́ ló ń pa o. wọ́n ká lè gbọ́ra wa yé ṣọ́dọ̀ mi ò yé yín ká lè gbọ́ ara wa yí ni ó máa bẹ́tà ẹ eh, crown jewel whatever that you have against Karimo let us just put that aside and let just be civil Karimo whatever you feel Sam, uh, hold I don't on. like it I don't I have know, against I know this you don't woman like... no when wait she was now talking, you guys did not see me even though a lot of things she was saying I didn't agree

said that? Said what? MFF said the same thing that she believed she was she was under duress. You want to saw you want to call us Who the hell are you? It was after I said that. It was after I said that. Coach Shilo. she bro? I don't care. Ìyá Àbàdàn kò ní jà tiẹ̀. Àmì Ìyá Àbàdàn proudly Ọ̀yọ́ girl. Orí ẹ̀ burú. Ìwọ tí wọ́n bí sẹ́kù ló ń ṣe rádaràda on polish team. Ẹ máa já rẹ̀, ẹ máa jẹ, ẹ máa lẹ máa jẹ ìlú ẹ̀. Kíláàjì Olú máa ṣe kìíní yẹn fún ẹ olórí burúkú. Mọ́mí Jé, Mọ́mí Jé, ẹlẹ́dàá DJ. Mọ́mí Jé ẹlẹ́dàá DJ ẹ má lọ Ìbàdàn o. Ìbàdàn pọ̀ ń bí ẹ má lọ Ìbàdàn Ìbàdàn pọ̀ ń bí ó ń ṣèbàdàn tí ìbàdàn dáadáa ni ìbàdàn dáadáa ni ẹ jẹ́ ń fún eléyìí jẹ ó dogun pa ló ṣì máa gbẹ̀yìn sí wàá rí i. Karimo má fún anybody jẹ. Karimo ló máa rẹ̀ àánú èṣe ni. Ẹ di crown di crown. Ló jẹ́ kí n bẹ̀ ẹ̀ dámọ̀ràn. Ẹlẹ́yà ló máa bá bọ̀ bẹ̀ o. Di crown ló keep muting me. You are not muting her but you mute me. Di crown di crown di crown. Hold on hold on Karimo Karimo ní sùúrù Karimo ní sùúrù. Karimo hold on ẹni my passport my blue passport tó social media I don't care what media ẹ̀ lọ́wọ́. ṣé máa gbà kí fi owó àtọmọ bá jẹ́ kó fẹ́ fi owó àtọmọ dí òun lẹ́nu kó pẹnu mọ́ ẹni tó bá rẹ̀ pé èpè ló fi dí òun lẹ́nu kó máa sọ̀rọ̀ lọ ẹni tó bá fẹ́ kó fi owó àtẹnu owó àti ọmọ àtàláfíà fi di lẹ́nu kó pẹ̀lú mọ́ ẹni tó bá fẹ́ kó yẹ pé èpè ló máa fi dí ẹnu ẹ̀ kó continue let us be civil ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà civil please. Karimo hold on please don't throw jabs no insult no kind of like. Yeah. Okay, sir. the calm you can go ahead but please state your this uh, state whatever submission you want to do don't throw any jobs. I didn't throw any jobs. jobs jabs So money, I don't please go ahead she was she was ahead. please go ahead don't go back to me saying that I don't think she was I, I feel that I, that's from my own point I don't think she she tendered her apologies under duress kí ló wà nù what is the big deal. okay I will put that's this to you that's all I said. I will put this to you if you don't think why do they have to be why do they have to be dragging her at the same time calling her you I was not there on, I don't know on. if they're calling and her or they were, we, we can't witness that they were calling her they were dragging her and now let me make this clear to you what make this very obvious is that okay let some of them say that let's hold on for now let's watch how things go before we resume again Is that a threat or what? And some of them were even saying they were not cool with the apology. Not until she comes out to come and do a live video and go down on her knee and explain how she spent the money she has collected. Don't you think they are already threatening or putting her under duress? Don't you think that? Is it not, is it not obvious? That how would people online put you so, at somebody did you, did you hear this or you know, not? My, okay. Ìtọ́jú mo sọ yìí ṣé ẹ gbọ́ àbẹ́ gbọ́ ṣé ẹ gbọ́ LFM, I hear you. I, oh God, let me just. Hold on, hold on. I'm done. Hold I'm not. I'm done. I'm done. I want us to be. Uh, no, hold on. Let's make the platform cool. Ṣé nǹkan tí mo sọ yìí, ṣé ẹ̀gbọ́n abẹ́ gbọ́? Like, ṣé àwọn nǹkan tí mo sọ yìí, torí mo mọ̀ pé àwọn kan wà record there and they've been telling me this since yesterday. I will just ask yes, one of them to come You said the same thing yesterday and I said I've heard you. I agree that that woman should not be dragged. Yesterday you said it and I said the same thing before today. Okay, so you heard when they were saying it. Did you hear when they were saying it? Were you there? I was there. I've seen yeah, some. Okay, thank God. So, I've seen so some. What is your take? But what am I supposed to say? What my take is I'm that not, one I'm should not, not be I'm dragged. not saying you have to see anything. I am not telling you. I am not telling you nada. you have to see anything about it. But what I'm putting to you now is that what is your take about such action towards my that? My take is nobody should be sub subjected to bullying. Nobody so what, should be what do, you call, what do you call such action? If you don't come and do this, we will do that to you. What do you call such action? What would you if call you that? Come, if you if, if you, you don't, don't come and kneel down and beg, if you don't come and do a live video, then we will do this to you. So what would you call such action? So you you you okay to me okay if that action is being okay they are threatening you feel they are threatening God her they have the right to threat her to threat her They have the right to threaten her. I'm, I'm asking, do you think anyone can threaten Iya Mubad Níbi tí wọ́n What connection do they have together? What connection does Iya Mubad have with these people that they have that kind of power over her? That's They're dragging her oh, for crying out loud. I don't They're not talking about connection. They're dragging her, they're cursing on the children and everything. And, I'm and this woman will probably be watching it. MFM, MFM, I'm agreeing with you that she's not she should not be subjected to dragging or anything. But I'm trying, but you people, uh, people are saying, let me say, let me make it general, that these people are threatening her and they, they force her under duress to come and submit apologies under duress. My thing is, what will make people that you don't know, they're online and somehow threaten you and ask you to come and tender apology. What is the connection there? Because I don't get it. Tí bá wà nílé, ẹnìkan ní òun gbèjà mi tó wà online tí mi ò mọ̀ ó wá ń sọ fún mi pé tèmi bá jáde o òun máa ṣe báyìí òun máa ṣe báyìí fún mi. ṣé gbogbo èèyàn ló lè fèsì búlì ni wọ́n búlì èèyàn àbàtì tó gòkè yìí lánàá ó sọ pé ah màmá Mohbad kò ṣe ní ó wà lára kan tí mo ṣe mute kò ṣe ní má wàá bẹ̀bẹ̀ nígbà torí ẹ̀ fẹ́ jábọ́ you know wọ́n rí pé this thing is getting at ah, the way they are bullying her the way they are cursing on the children gbogbo ọmọ máa kú kinní kan kinní kan they they they notice that it's getting at her even when i came two days ago telling them that ohun ya iti ya o ohun ya iti ya ya iti ya hold on accents. hold I'm on sorry. hold on ohun ya iti ya o oh god dem ko ohun mi ya ohun ìyá yìí ti há o pé ohun ìyá yìí ó dà pé ìyá yìí kí ohun wọn yao, há o because tó speak to anyone, ni wọ́n sì máa níbi àkótó ṣe lost voice wọn ni she was crying oh, wọn and I heard somebody saying that ọ̀fun ẹ̀ máa kí ló kàn wá tó wọn ẹ̀ bá há ọ̀fun ẹ̀ máa já ni they've been dragging Wunmi for eleven months fine wọ́n dragging Wunmi ṣó yẹ ká wá sọ pé káwa náà wá wà ní position táwọn ènìyàn náà wà káwa máa drag ìyá yẹn we should we should be able to do better and show people that what we are condemning them for we no gonna be doing it so tí wọ́n máa yẹn bá wá aside from pé wọ́n bẹ̀ wọ́n máa yẹn pé wọ́n bẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀bẹ̀ wọ́n sọ pé wọ́n bẹ̀bẹ̀ tí wọ́n máa yẹn bá wa i still want to believe that maybe the dragon also subjected her to that begging and if they can be saying it authority that if she did not come and do video to kneel down and tell them how she spent the money that was sent to her that they're going to continue the dragon. so ìyẹn ìyẹn ìyẹn ó ti ó ti ó wà obvious now so if this person is saying that apology was not from her heart and everything don't they, don't you think she's right ó wà obvious you cannot categorically say that she's right. That's her opinion. That's your opinion. Is, that's my opinion. I it is not. I wasn't there. I don't know what. Sorry, sorry. I have a question. Sorry, I have a question. Sorry, I have a question. That's the person is direct sister. Why are you? Oh, it is not opinion. I was Sorry, I have a question. Sorry, I have a question. Shut up. I was involved, not opinion. I'm saying the fact. I was involved. I was I'm involved in that call. I'm not talking. I'm having conversation with MFA. I will not interject anyone. It not opinion. You guys don't have anything. Karima, it's been how many eh, months now? Ah, have you given us anything? Have you given us anything? I have, I have this, a, I have this. Done. I have a question, please. You guys just here. If you want something, o de lọ ra kókóró lọ́nà bàbá kó máa ń. Ìwọ lọ ní something, ìwọ lọ ní something tó dẹ̀ gbogbo èèyàn rí bolo. Ó ṣí You put you guys drag down. Ó máa yí pọ̀, ó pọ̀ yẹn. A máa rí òótọ́ yẹn kò dẹ̀ ní sí nǹkan kan bẹ̀. Olórí burúkú ni gbogbo. Ẹ ẹ mo ti mọ̀ pé kí tó padà. Kàrímọ́ Kàrímọ́ you put mama into all this. Ọ̀sọ̀ pé màmá máa ṣáná sí láàrú ṣé ká ìbejì ni mo ó má yí pọ̀ ó pọ̀ oh, yìí ó tọ̀ yìí tó sọ ló máa pọ̀ ó dẹ̀ ní sí kankan bẹ̀ àwa mọ̀ bẹ́ẹ̀. kò gbé kan ẹsẹ̀ jàǹgò dání àtàjìgbéda. ìwọ gbé kan ló mọ̀ bí ọmọ ìyá rẹ̀ ló ń ta kiri. àti mufu olóṣà òkú wọ́n ní èrè àti mufu olóṣà òkú afọ́fúngbé mu pàfún láàrú ọ̀dọ̀ fún ibi tẹ́ bá ti rí dà ní ẹ̀ máa rájú pé àwa ọmọ kankan ìwọ ló sẹ́ẹ̀tì màmá fún dragging Karimo ìwọ ló sẹ́ẹ̀tì màmá fún dragging out for dragging. You want to set you up torí kí wọ́n kó ẹ̀wọ̀n together. You are you are the front and center and you are angry. Òun wà ní pé òun àti màmá àgbà for goodness. You don't like it. You want your sister to be lonely. That's what is going on. And you are not getting that satisfaction and you are angry.